káàbọ̀ padà sórí ètò ojúmọ́ ire ohun tí mo máa ń sọ náà ni pé ìlera lọ́rọ̀ ìlera lówó ìlera lẹ̀mí gígùn àti àlàáfíà kó sóhun tí a fẹ́ ṣe tí a bá ní ìlera èyí ló máa ń jẹ́ kí n máa gbà ládùúrà iṣan ara èmi àtẹ̀yìn olólùfẹ́ mi nílé ọmọ aráyò ní fi dè mọ́lẹ̀ láṣẹ ọlọ́run olódùmarè èmi kì í dárìn Fóyèkẹ́ Ináolájí lórúkọ tèmi Orísun ni mo àti mo ti ń dún bí ẹdún tí mo sì ń rọ̀ bí òwe ẹ ti mọ̀ bí àṣà ẹ ti mọ̀ bí èdè ẹ ti mọ̀ bí nǹkan tí a máa ń ṣe ní orí ètò yìí mi ò dárìn torí pé ejò tó dárìn òun ló jẹ́ kí ìyà kó máa jẹ wọ́n èmi Fóyèkẹ́ Ináolájí mi kì í dárìn lórí ètò yìí o àlejò mi ti wà ní ìkàlẹ̀ láti bá wa sọ nípa ohun tí à ń sọ nípa measles tí àwọn Yorùbá mọ̀ sí ìgbóná àwọn mìíràn máa pè ní bàbá àgbà àwọn mìíràn máa pè ní àlejò ohunkóhun tí a bá ti lè wù kó rí tí a bá lè pé àìsàn yóò ní fi ọ̀dẹ̀dẹ̀ wa ṣe bùgbé ní àṣẹ ọlọ́run olódùmarè tá a bá wá rẹni tó ti fi ilé ẹ̀ ṣe bùgbé bí ẹ ṣe ń wò mí tí ẹ sì ń gbọ́ mi ọlọ́run á wò yín sàn ní àṣẹ ọlọ́run olódùmarè àlejò mi wà ní ìkàlẹ̀ orúkọ àlejò mi tòní òun náà ni omidan Deborah Tèmítọ́pẹ́ Samson nọ́ọ̀sì ni wọ́n wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ ní ilé ẹ̀kọ́ Ido, Teaching Hospital School of Nursing èyí tó wà ní Ìwó tó wà ní ìlú Èkìtì bẹ́ẹ̀ sì ni wọ́n jẹ́ General Nursing òun ni ẹ̀kọ́ tí wọ́n lọ fún ẹ kú kalẹ̀ àlejò mi. ẹ kú kalẹ̀ olóòtú mi. ẹlẹ́ni a jọ máa tàkùrọ̀sọ. So ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ni àwọn ará ilé gan fẹ́ mọ̀ nípa nǹkan tá à ń pè ní ìgbóná yìí tá bá sọ nípa ìgbóná ẹ kí là ń pè ní ìgbóná gangan fúnra ara ẹ̀. ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé níbi iṣẹ́ lágbára Ọlọ́run ojú tí ẹ fi ń wò mí yẹn kò ní fọ́. àmín. ìlera pípé dẹ̀ ni Ọlọ́run máa bá mi fi jíǹkì gbogbo wa. àmín. ṣe rí àìsàn tá a pè ní measles yìí òun ni àwọn Yorùbá ń pè ní ìgbóná gẹ́gẹ́ bí olóòtú mi ṣe sọ ṣùgbọ́n nítorí pé ìgbóná kò sẹ́ni tó fẹ́ kí ìgbóná wọlé wọn wọ́n wá wá àwọn orúkọ mìíràn bíi bàbá àlejò tìta láti fi qualify àìsàn yìí so irú ilé tán bá ti ní ní ayé àtijọ́ irú ọmọ tó bá ti ní bẹ́ẹ̀ ẹnìkan kò ní lè súnmọ́rọ̀ ọmọ yìí wọ́n máa gbé e, òun nìkan máa dá wà gbogbo àwọn èèyàn ò ní lè súnmọ́ òun nìkan inú yàrá a máa dá sùn a máa dá jí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọgbọ́n tó fún àwọn elétò ìlera tó jẹ́ pé nísìn ní ayé àtijọ́ gan wọ́n ní pé wọn ò gbọ́dọ̀ lo abẹ́rẹ́ sí pé ẹnikẹ́ni tó bá gba abẹ́rẹ́ sí àìsàn yìí ó máa kú ṣùgbọ́n nísìn abẹ́rẹ́ yìí la wá rí pé ó ti jẹ́ ohun tó ń ran àwọn ènìyàn lọ́wọ́ láti kúrò nínú àìsàn burúkú yìí àìsàn yìí sì rèé kí ni nǹkan tí ó máa ń fa àìsàn tá a pè ní ìgbóná yìí táwọn eléyìnbó mọ̀ sí measles kòkòrò kékeré kan ni ṣùgbọ́n kòkòrò ibo tún ṣe kéré tó a ò lè fi ojú wa lásán rí àwọn ẹ̀rọ ìgbàlódé tí àwọn eléyìnbó gbé wá òun la lè fi rí táwọn òyìnbó ń pè ní microscope microorganism ni kòkòrò yìí wọ́n dẹ̀ ń pè ní rubella virus so virus yìí ó lágbára tó jẹ́ pé ní ìgbà tí ó bá ti wọnú ara ènìyàn àfi kó ṣàṣe iṣẹ́ tó bá wá hmm. tó bá tí ò bá ṣiṣẹ́ yẹn parí kò sí nǹkan tí èèyàn lè ṣe sí kò ń ṣe pé oògùn ò ní lè ṣe ṣùgbọ́n àwọn nǹkan téèyàn bá rí bóyá ẹni yẹn ń wúkọ́ oògùn kan lè máa fún ṣùgbọ́n kì í ṣe pé oògùn tó bá lò yẹn ó máa lé kòkòrò yìí dànù. Hmm. ẹ ṣeun nurse Deborah Tèmítọ́pẹ́ Samson tá a bá wò gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé kòkòrò kan ló máa ń fà á ṣé ṣá lè sọ pé àìní àbójútó lọ́dọ̀ òbí ló ń fà á ni àbí ọmọ fúnra rẹ̀ ló kí alex. ẹ ṣe olóòtú ẹ a ò lè sọ pé àìlámójútó lójú òbí ló ń fa àìsàn yìí ṣùgbọ́n òun náà ni a ṣe máa ń sọ fún àwọn aláboyún wa wípé tán bá ti fẹ́ fi orúkọ sílẹ̀ ní ilé ìwòsàn kó jẹ́ ilé ìwòsàn tí àwọn ìjọba lọ́wọ́ sí wọ́n á lè bá wọn mọ́nítọ̀ oyún yẹn láti inú oyún títí dé ìgbà tí ọmọ yẹn máa fi jáde irú àìsàn yìí a lè prevent ẹ̀ dáadáa pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kan ọmọ máa ń gba abẹ́rẹ́ yìí tí ó bá ti wà láàárín ọdún kan sí ọdún kan ó lé oṣù mẹ́ta then dose méjì ni ìkejì ó máa gbà ní tó bá ti pé ọmọ ọdún mẹ́rin láàárín ọdún mẹ́rin sí ọdún márùn-ún so irú àwọn ọmọ tí ò bá ti gba abẹ́rẹ́ àjẹsára yìí tí irú ọmọ bẹ́ẹ̀ tún wá lọ jẹ́ ẹni tí immunity ẹ̀ lò bóyá nípa kò jẹ oúnjẹ tó dára tó àbí bóyá ó ní àwọn àrùn mìíràn tó ti jẹ́ kí immunity yẹn kéré àwọn àrùn bíi HIV ó máa ń jẹ́ kí immunity èèyàn kó lò immunity náà ló dúró bíi sójà tó ń lé gbogbo ìkan tó yóò bá ti fẹ́ kúrò ní ara so nígbà tó bá ti kéré ní ara èèyàn sójà yẹn ò ní lè rí iṣẹ́ ṣe so a ò lè sọ pé nípa àìlámójútó tó so nǹkan gangan tí ó ń fà bóyá ẹni yẹn ò tí ì gba abẹ́rẹ́ yìí rí tàbí kó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ immunity ẹ̀ ó ti low Hmm. àwọn nǹkan tó lè fà á nìyẹn ó mọ̀lẹ́ ti gbọ́ ní ilé eh, ẹ̀yin olólùfẹ́ wa lẹ́tí gbọ́ yìí wípé àwọn nǹkan tó máa ń fa kòkòrò kékeré èyí tó wà nínú àgọ́ ara àti pàápàá jùlọ a ní láti gba àwọn abẹ́rẹ́ àjẹsára fún àwọn ọmọ wa ẹ jẹ́ ká tún wá wò báyìí nọ́ọ̀sì wípé tá a bá gba abẹ́rẹ́ yìí àwọn míì sì ń gba abẹ́rẹ́ tó yẹ pé àìsàn yìí dẹ̀ ń ṣe wọ́n. òun jẹ́ kí n sọ wípé ó máa ń common dáadáa ní ara àwọn èèyàn tí immunity wọn bá tún ti kéré bóyá irú ẹni bẹ́ẹ̀ ó lè ṣẹlẹ̀ náà lára ẹni tó ti gba abẹ́rẹ́ yìí rí ṣùgbọ́n tó bá yẹ pé immunity ẹ̀ kéré gan-an tó jẹ́ pé kò ní lè fight infection yìí torí àrùn yẹn ó lágbára díẹ̀ òun ni pé virus ni ojú ò lè rí in electron microscope ni kan ni ó lè rí kòkòrò yìí bó ṣe kéré tó ṣùgbọ́n bó ṣe kéré tó yẹn akéré kòrò ni so irú bóyá ẹnìyàn ò jẹun dáadáa àbí ó láwọn àrùn mìíràn tẹ́lẹ̀ tó tún wá fi kún onírú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣe lè ní so èèyàn lè gba abẹ́rẹ́ kó tún ní. ẹ ṣeun ẹ jẹ́ ká tún wò ní ọ̀nà míì pé kí ló ṣe kí ló dé tó fi jẹ́ pé àwọn ọmọdé ní àìsàn yìí máa ń ṣe jù. Hmm, òun náà ni wọ́n ṣe sọ wípé àìsàn ìgbà èwe òun náà máa ń pè é ní ètò ìlera àìsàn yìí dẹ̀rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ ní àárín ọmọ ọdún kan sí ọdún márùn-ún ṣùgbọ́n gbogbo ọjọ́ orí pátá ni kò yọ sílẹ̀ o kò sẹ́ni tí kò lè ṣe ó kàn ó kàn wọ́pọ̀ jù láàárín àwọn ọmọ kéékèèké ni bóyá nítorí pé àwọn ọmọ wọ̀nyí ẹ mọ̀ wọn ò tí ì dàgbà tán immunity wọn ó sì kéré díẹ̀ wọn ò tí ì ní pé tó kì í ṣe wípé bóyá nípa bóyá wọn ò jẹun tó ọ̀ kíní ṣùgbọ́n àwọn organs wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ ń develop so wọn ò tí ì lè fight tó yẹn so irú èèyàn bẹ́ẹ̀ tó yẹ pé ọmọ kékeré naturally immunity wọn ò pọ̀ kí irú ọmọ bẹ́ẹ̀ má ti wá ní àmójútó tó péye òun ló ṣe máa ń wọ́pọ̀ jù dẹ́nà lè déédé rí láàárín àwọn ọmọ olówó inú àwọn ó pọ̀ ó wọ́pọ̀ dáadáa láàárín àwọn tí ò dọwọ́ họ rí bóyá tí nǹkan ò rí lè dán mọ́rán fún òun ni àìsàn yìí máa ń ṣe jù. <laughs> tó ẹ ṣeun o nurse Deborah Tèmítọ́pẹ́ Samson fún atótónu yín láti àárọ̀ bí ẹ ṣe ń bá wa tú yẹ́lẹ́yẹ́lẹ́ lọ́lọ́kan òjọ̀kan bí ẹ ṣe bá wa gbé e kalẹ̀ tàbá wà wò dáadáa àwa òbí a ní láti ní àmójútó tó ṣe kíni tó ṣe pàtàkì nítorí pé nínú àmójútó yìí gẹ́gẹ́ bí nọ́ọ̀sì wa ṣe ń bá wa sọ ni pé nínú àmójútó yìí la ṣe lè ṣe kíni la ṣe lè borí àìsàn yìí tó yẹ kó ṣe pé ó ń mú àwọn ọmọdé tàbá wà wò kí ni àwọn àmì tí a máa ń rí pé ah ah kíní yìí bàbá àgbà ló ń ṣe ah kíní yìí ìgbóná ló ń ṣe kí ni àwọn àmì tí a lè rí lára ọmọdé tó máa fi tá máa fi mọ̀ yìí pé àìsàn yìí ló ń ṣe wọ́n. ẹ ṣe olóòtú tí àìsàn yìí bá ti ṣe ọmọ nǹkan alákọ̀ọ́kọ́ téèyàn máa kọ́kọ́ rí ara ọmọ yìí máa gbóná tó jẹ́ pé tó bá jẹ́ pé ọmọ tó ṣì mu ọyàn ni tó bá ṣe gbé ọyàn ẹnu lé ọyàn ìyá ẹ̀ báyìí ó máa gbóná mọ́ ọyàn ìyá yẹn ó máa kọ́kọ́ wá a máa kọ́kọ́ rò pé ibà ni torí ara gbígbóná yẹn máa pọ̀ ọmọ míì á tún máa bì ìfà àwọn á ti máa lo àgbo bà fún ní ayé àtijọ́ ṣùgbọ́n kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó bá di bí ọjọ́ mélòó kan a máa di pé ó máa bẹ̀rẹ̀ sí ní kàtá ìkúnmú ò ní dá nírú imú ọmọ yẹn tó bá tún yá kékeré bóyá bí ọjọ́ kẹta lẹ́yìn ìgbà tí ara gbígbóná yẹn bá ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ a máa rí tí white eh, spot kan ibẹ̀ yẹn á rọra funfun báyìí níbi ètè ẹ̀ báyìí so tó bá dẹ̀ ti di bóyá bí ọjọ́ kẹrin sí ọjọ́ karùn-ún ní ẹ̀yìn etí ni kòkòrò yẹn ti máa bẹ̀rẹ̀ nǹkan tá a lè fojú rí ni ó máa red á rọra pupa níbi ẹ̀yìn etí ọmọ yẹn díẹ̀díẹ̀ láàrin bóyá bíi wákàtí mélòó kan ìyẹn ò ní ọjọ́ mọ́ tó bá ṣe jáde ó máa ń fast gan tó tó bá ti bọ́ sí ẹ̀yìn etí ọmọ á wá síbi ọrùn títí tá fi yíká gbogbo ara ọwọ́ hmm. àti ẹsẹ̀ á ṣàyí adé gbogbo. ẹ wo jáde nurse Deborah Tèmítọ́pẹ́ Samson mo èmi gangan ọ̀rọ̀ yẹn ń yé mi dáadáa ó wá fi dá mi lójú pé àwọn aráalé wa gan tó ń wò wá tó ń gbọ́ wá ó máa yé wọn dáadáa ṣùgbọ́n àròjọ mú so lókùn ẹ jẹ́ ká sáré dé òkè lọ́hùn á ń padà bọ̀